aṣọ yìí bọ kí ló dé ná ìwọ ò ṣe ní dialogue mi jù má bínú èmi má bínú má bínú má bínú ìwọ yìí náà ló mú aṣọ mi ní three days ago tó lọ mú tó lọ wọ ó mú gbogbo aṣọ mi lọ yá ṣé sẹ́ẹ̀sì kan náà lèmi àti ẹ̀ ń lò ní. bá ń bí o dọ̀bá mi bí jòtú kọ́kọ́ bá ara ẹ̀ náà. ẹ̀ ò lè ní kémi tẹ̀bẹ̀ bí o ò lè fi tiẹ̀ o ò lè fi compare tèmi ìwọ wò mí sí òun náà wá babes ẹ ní sùúrù ẹ má embarrass mi báyìí. ẹ ẹ crazy ni ó sọ pé rẹ ní kọ́mọ embarrass know what? sọ fún ọ ni àbí kí ló fẹ́ tí ò fún ọ ṣébi torí rẹ náà ni gbogbo wàhálà ti ń ṣe kì í. torí ọjọ́ ọ̀nà èmi kọ́ torí ọjọ́ ọ̀nà tí wọ́n lé o. àbẹ́ ìgbọ́mọ ọjọ́ ọ̀la rẹ̀ ṣébi wọ́n náà lọ́jọ́ ọ̀la rẹ̀ sọ́lọ́ máa ń gbòògbé ni sóbí máa ń rìn ìwọ lọ́jọ́ ọ̀la rẹ̀. tí wọn bá bí méjì gẹ́gbẹ́ wọn ò ní máa fi àjẹ ní báyìí ǹjẹ́ òun pé tí n bá béèrè owó lọ́wọ́ dádì dádì ò kì í fún mi kí n sọ fún dádì pé mo fẹ́ ra aṣọ àbí mo fẹ́ ra bàtà dádì òun fún mi lẹ́yìn pé kàn fún mi lówó kàn fún mi lówó skul mi kàn ṣe owó oúnjẹ oṣù kan grandma gbogbo ìtókù ọkọ dádì lọ ẹ wá sọ fún mi ṣíyà yóò ní jẹ nígbé báyìí grandma. sọ fẹ́ kó o jalè ni àbọ̀ fẹ́ kó o má ṣe ṣekúṣe ó ní o ntí fàárẹ̀ o tó ọmọ mi bá bẹ̀rẹ̀ rẹ̀ kú rẹ̀ àbí bẹ̀rẹ̀ wákiwà tí ń ja yẹn kiri àbí ọmọ tí èèyàn tọ́jú ebi ebi ebi tó bá wù náà ni ó lè korí bọ̀ ọ̀pọ̀ mi. ah really. lára ah, I can't believe this ẹ wò ó ṣeré mama èmi mom. What ohun tí àṣàbí to wá rò lẹ́jọ́ fún yẹn o àmọ́ ó ṣe lè bá jẹ́ ká panu pọ̀ ká bá àṣàbí wí ẹjọ́ kí ni àṣàbí fẹ́ tí ò dé ṣé owó iléèwé ẹ̀ ni ò lọ déédéé ni àbí oúnjẹ ni ò rí jẹ àbí aṣọ tó lọ yẹ̀wò yìí níbi òun rà fún lásìkò lásìkò kí ló fẹ́ kò sanwó lé kò sanwó nǹkan kan tó bá tún fẹ́ owó tún máa bí mi kí ló wá fẹ́. ẹ wo ẹ jẹ́ ká bá wí ìyẹn lèmi rí inú ọ̀rọ̀ tó wà lẹ̀. orí nǹkan báyìí ntọ́ fẹ́ pọ̀ ṣé gbogbo ntọ́ fẹ́ lọ ṣe fún un obìnrin mọ̀ làṣà bíi bí àbàdẹ́pọ̀ máa ń jọmọ tó dáa tí èso ń ra lu ọmọ ẹlòmíì irú wọn yóò máa ṣàṣẹ́wó tàbí kó máa dalè ṣùgbọ́n ọlọ́run wá sọmọ lọ́mọ tí ò tiẹ̀ sọmọ́ ra lù rárá ìyún olú ayọ̀ tó ń yọ bàbá jọmọ tí ó ti kú ọ̀tá ni ara rẹ ó ti balẹ̀. ṣé rí ìmọ̀ tí mi kàn rí ni pé ojú kòkòrò ló ń dàṣà mi láàmú ah, èmi mọ àwọn ọmọ olówó lóríṣiríṣi lówó ńláńlá tí wọn ò jáde bí àṣàbí ṣe ń jáde tí wọn ò gbádùn tó bó ṣe ń gbádùn kí wàá ló wá kí ló lè mú débi pálapàla yìí ẹ wò ó èmi mọ ohun tó fẹ́ tèmi ò fún ọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ yìí ṣá máa tún ah, wá a tún mọ ohun tá a lè ṣe a tún mọ tí mo lè ṣe kọ́ ọ̀yá àyípadà ni torí pé kọ̀sáfàní lójú ta yà lẹ́ta àfìrí náà ńgbà àwọn ọmọ bá wà báwọn tí ò tiẹ̀ wá jẹ́ pọ̀ gan fúnra rẹ̀ kò sí mọ́tò kò sí kankan di tẹ́yìn èrè pé ọmọ olówó rè dákun kọ̀ ọ̀yá tètè kòkòkò sí ń dì náà. Ehm, anyway mama mo ti gbọ́ nǹkan tí ẹ sọ ẹ ehm, change n tẹ́lẹ̀ kọ́ mọ̀ ní pé kò sí Natasha mi fẹ́ tí mo ṣe fún un. kò sí wàhálà ehm, fọlákẹ́ lọ sí òkè kó lọ sọ fún Dèjì kó wo bedside drawer mi owó kékeré kan wà mẹ́ kókó fún ẹ kókó wá fún mi. ok sir. Hmm. báwo wà ní. Oh, kọ̀kọ́ dá àfaradà. ṣé gbogbo kan lọ dédé. ń lọ. ṣé ẹ ṣe wàhálà mo ti gbé. mo ṣe wàhálà mo ṣe wàhálà. <laughs> ohun tẹ ẹ bá fẹ́ ẹ jẹ́ kí mi máa bọ̀ ṣé ẹ ti wọ. dáàbì. ẹ Fọlákẹ́ ọ oh, ok ah, ìwọ̀nba tó wà ń ni. yes all right kò sí wàhálà màmá ẹ gbà má. ẹ ẹ mánéjì wọn báyìí torí mi ò ní lè wá nípa rẹ jù àmọ́ tí n bá tún wá màá tún fún yín sí. ó ní o ó ní o ó ní o ó ń ṣe fọ́lé ò ṣe fàlejò nígbà tí ìwà ti pé nǹkan mi bẹ́ẹ̀ torí ọlọ́run jẹ́ kí wọ́n ráwọ́ pé ọmọ olówó lọ́mọ ìlara tiẹ̀ náà kódà yóò náà gbádùn kọ́ dáhùn bàbá mi. mo ti gbọ́rọ̀ yín màmá mo ti gbọ́ máa gbìyànjú. o ṣe owó rí ọpẹ́ o o ṣe mo dúpẹ́ o ṣe owó. àbí ọpẹ́ o.

wait let me tell you one thing inú ilé ẹni lèèyàn ti jẹ kùtì ní lọ́dọ̀ ìwọ ṣe máa sọ pé kò sówó lọ́wọ́ ẹ̀ tí o bá fi sówó lọ́wọ́ ẹ̀ ajẹ́pọ̀ nánàkúnà ni ẹ̀. jáde ìnákùnà bíi ti bá wọ ṣé bí owó tó bá wà lèèyàn ná nínàkúnà daddy you know i love you and you're the best daddy every child would love to have as a father.

let me tell you one thing ìwé ni mo rán ẹ lọ sílé ìwé lọ́ka ìwé yẹn ni mo lè fẹ́ kó o fojú sí má jọ ẹ̀ lẹ́gbẹ́kẹ́gbẹ́ tí èèyàn bá jọ ẹ̀ lẹ́gbẹ́kẹ́gbẹ́ ló ń gbọ́ ìgbọ́kúgbọ́ gbogbo ohun tó ń sọ yìí I know you need to be very careful àṣàbí be very careful. mo ti bá please tẹ̀lé kí n mú wọn. ẹ kú sáà. Ah! Ah. Hello, Jawaya. Hello. How are you? Hello, sir. Hello, Gale. Hello, sir. Eh, sir. Jókòó, jókòó, jókòó. Yes, sir. Yes, sir. yìí máa bẹ lára mu. Láàárín oyin bí ọ̀sẹ̀ mẹ́ta sí tó ti lọ. Lọ́dún náà yọ̀yọ̀yọ̀ yìí. Oúnjẹ mi ní ìṣẹ́jẹ́ ìwọ̀n ń sùn wọ́n ti ẹlẹ́rìí sùn. ṣé o sì. ìyá mi kì í ayọ̀ fún mi ìyàwó yìí ló bí màá lálẹ́ àná ìyàwó yìí mà bí máa wọ. ìyàwó tèmi are you stupid ẹ̀mí lọ́wọ́ ẹ̀ ìyàwó tèmi wo ló bí màá bí ìyàwó tiẹ̀ bí mọ́. àwọn ìyàwó rẹ. <laughs> congratulations ọlọ́wọ́ akakun wa bá a ṣe bí àdéhùn rẹ fún mi gbogbo rere téèyàn wáyé wá ṣe lọ́lọ́ máa jẹ́ sí it is well <laughs> pẹ̀lẹ́. ẹ ti àbèrè bóyá ọkùnrin ni kò bí àbí obìnrin. Ah, ẹ máa gbé mi dáwọ́ yẹn wait ewu ni o ṣe ọmọ àṣé kẹta ọmọ wà ní. ìbá àjọkùnrin ìbá àjọkùnrin ọmọ ni. <laughs> ẹ gbọ́dọ̀ lákàyè ìgbà náà bá ti àti adé lóru kèsì yóò ṣe ọmọ kèsì yóò ṣe ìyá gbọ́ngbọ́n lára hàn àmọ́ bẹ́ẹ̀ yẹn bá bímọ aláìsàn kílò dáadáa ọwọ́ ga eh. owó là ń bí o owó là ń bí o ọmọ ẹyọ kan náà bí ẹni dọ́kítà bá wí ẹ eh, bàbá ọmọ dàgbà wọ́n èdè owó ìwé yàrá sàn àyè ló lówó seventy thousand seventy thousand lẹ́yìn ọmọ kan náà bá mẹ́rin kọ́ ẹni èrè seventy kó bá pèsè náà seventy three seventy kiri ah. ọwọ́ ẹ̀ nígbà ọ̀ nígbà seventy three ọ̀gbọ́n ònù á. ṣùgbọ́n kí wọ́n pè kàn ní seventy òtún wa ń lọ sí seventy three. seventy two. Ah, àgbo ẹ̀kọ́ kan. <laughs> òun láti lọ bí tó wà fún mi. <laughs> Eh, alright um, there is no problem eh, o máa ní láti lọ sọfíìsì eh, lọ bá accountant ní kò fún ẹ ní hundred thousand. ilé hundred. ah nígbà tó o bá sọ seventy tó discharge yẹ wọn Eh, ló ń jẹ Eh, ẹni prepare fún Eh. ọlọ́run ti ẹni ara rẹ̀ o ẹni ẹ̀ bàlọ́ ẹ̀ gbé ní burúkú ẹ̀ kó sí ọ̀gá rẹ̀ ó lẹ́yìn ọ̀gá kèsì ọ̀gá mọ́ ìfẹ́ rẹ̀ yá. èdè wọn lọ. èdè rẹ̀ tiẹ̀. ṣe bówó lẹni ẹ wá bẹ́ẹ̀. stop this kí ló dé tí ní ìṣẹ́ fi pọ̀ rẹ̀ pẹ̀tẹ́ báyìí. eléyìí ti pọ̀ jù náà go and cut down your list my friend go and cut it down. Daddy one twenty thousand pọ̀ ju project fanayẹ́nà runnings me. ní tó ṣe project kí n tó brine let's stop this nonsense my friend kó tó ah kí ló let me tell you one thing arúgbó tèmi náà ṣòkèrè o i was once a student like you ah wait Ashami, eh, learn to be a good economist learn to manage your resources ah nígbà eh, tó wà níléèwé tó ń gba one twenty tó ń gba one fifty tó bá wá jáde tó ń kọ èlò ní sálárì tó fẹ́ máa gbà tó bá tó ń fún one fifty thousand lóṣù àbí one twenty thousand lóṣù how do you manage tell me. bọ̀dá ìṣèbí ọ̀kan ló wá ní ti tẹni kó lọ sọ́fíìsì kó lọ gbà owó ebi ó sálà ìdáyé fi àtẹ̀mí mi ò láì kẹ̀ o. ọmọ yìí ò mọ nǹkan kan má ṣe. mi ò gbọ́dọ̀ lẹ́bù give me what ti dé lórí me. yìí. ó at least more wọ Oh, ọ <laughs> like ẹ me? mi èmi tí mo ti wọ one oh two. Ah, well done <laughs> múra sí ah, iṣẹ́ ló ń ṣe ló dára ẹ̀yìn. agbowó ah, lórí ẹ. Eh, múra síṣẹ́ ṣé o tiẹ̀ gbọ́ pé three thirty ọ̀rọ̀ àná náà ń free down. ìpàǹpà rẹ̀ ó lóun pàjá ó dìgbà tá a bá parí section kan làwọn kan máa tó mọ̀ pé àwọn máa lo extra sixteen years nínú school yìí kó tẹ̀ wá tó kán wá fi ọ̀rọ̀ pati ṣe ten unit course ọ̀rọ̀ oge òye kan yà mí lẹ́nu man it's crazy. àwọ̀ ah, ó crazy lóòótọ́ ah! <laughs> ó crazy gidi but nǹkan kankan ni o èmi ò sọ pé kéèyàn má lọ sí club o mo ò dẹ̀ sọ pé mo against kéèyàn má lọ sí Paris or something but nǹkan kan tèmi kan mọ̀ ni pé àpọ̀jù nǹkan ò dáa wo kó jẹ́ pé gan lèèyàn ń mu tó bá ti pọ̀ jù lára báyìí ó máa ń para ni. Eh, all works are no play makes. Ah, aṣàbí ọmọ bàbá olówó epo ọgá. bọ́lá wa dà ọ́. Ah, mo lọ fún lecture máa tó ní kàtìtì wa láàárọ̀ yìí. kíláàsì wo END four oh two ṣé o gbọ́ pé kíláàsì yẹn ò hold mọ́ má yẹn ò ní wá ọ sọ fún apóhùn ní wà náà. ó ti ẹ̀ bẹ́tà èmi tí mo ti ní mo fẹ́ gbọ́ ọ̀kadà. ẹ wo ẹ jẹ́ kí n tètè máa lọ torí bí mo ṣe lọ ní ìsìn àwọn short cut tí mo máa gbà yẹn ni mo fẹ́ ah, gbà against next lecture. <laughs> ó dà bẹ́ẹ̀ jẹ́ ọ̀rẹ́ kẹ́tẹ́ ọ̀rẹ́ àpẹ́ ẹ̀hẹ́ wo tó bá ti lọ tó ti gba short cut ẹ tó bá dèjò wá ṣàlàyé fáwọn náà káwọn náà lè gba abẹ ṣùgbọ́n. ẹ̀hẹ́ ó máa dá bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tó ti ẹ̀ bẹ́ẹ̀ mi jù ni pé máa wo òkúta lọ́nà o má bẹ̀sẹ̀ gbọ́ òkúta torí yẹn ló máa burú jù. àti ìgbóná rẹ̀ nì. ṣé o dẹ̀ ṣó pé máa kà ń sọ̀rọ̀ nípa ìgbóhùn ló bí àṣàbí. ò ah, ah, fọ ni mo make findings mi the same she Phillips ló ní are you for real. Ah, ṣé she fẹ́ fọ ẹ ló fún mi. o ṣó pé máa yín ló bí àṣàbí as a biological father. that's her father. kò fọ ni believe? Ah ah èmi ìlú ẹ̀rí máa fẹsẹ̀ rìn máa gbọ́ kàdà kiri máa wúlò èmi o èmi bá wá jọ ọmọ ológbò bára bí màmá ta ni wọ́n máa dà mọ́ àwọn mọ̀ pé ah, ah, àwọn. ọgbọ́n kí ló ṣe márùn ayín náà. ti èké ní báyìí wọ́n wà lọ́dípò. ta kòwé wà o. rírun kí lélẹ́yìn báyìí. ẹ má bínú madam bọ́bọ́ ẹjọ́ ẹ má bínú ẹ jẹ́ kí n ẹ sáré òwúrọ̀ fún ọjọ́ owó ṣì wò wá lélẹ̀ ìbá dúró adáni dúró lórí gbèsè lò lélẹ̀ ìbá ẹ. èmi níbi tẹ́mi lọ ń tẹ̀mí. Ah! epo ní sá. Ah, kí lè mí ìbá epo ní sá. kí ni bẹ́ẹ̀ fi jẹ́ kó báyìí kí ló dé kí ló máa ṣe ẹ máa yìí gan ṣé òkè ẹ ń gbèrò gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn èrò ẹ lè fẹ́ ra epo sínú márùwá yìí ni àbí bá dání dúró rí burúkú òlélẹ́gbà ìwọ́n lọ. ẹ èmi ò lè dúró de gbogbo eléyìí o mi kò kó mi má lè dúró de gbogbo òṣì eléyìí. hello Suzy. hello aṣàbí báwo ni. ìyá báwo ni ṣé o ti lọ́wọ́ result ẹ. yes i'm on my way to lọ́wọ́ result. ah good ó ṣèjọ ọ̀rẹ́ jọba mi wo tọ̀dọ̀ mi náà aṣàbí Phillips yeah. òfò lè tún sọ́sọ́ ní mẹ́fọ́. ok má tún nọ́mbà mi zero nine. hold on hold on hold on. zero nine two triple zero five zero. yeah ó ṣe jọ torí Ọlọ́run yeah thank you. kò lọ kò lọ kò lọ kò lọ kò lọ. ẹ wọ ẹ wọ ẹ wọ àkọkẹ máa ṣe jàre tẹ ìṣẹ̀lẹ̀ ọmọ yàrá máa yí gan ẹ irú òwò ṣe orí burúkú olóòtú ẹ wà lẹ́nu yìí kí ló dùn lẹ́nu yìí nǹkan tẹ ẹ sọ gan ẹ kọ́ ní burúkú kẹ̀kẹ́ wà nǹkan tẹ máa ṣe jàre ah abiru nonsense wo leléyìí ẹ ń gbowó ẹ lè fọ ẹ ẹ lè fowó re pọ. ẹ mórí sọlẹ pọ sọlẹ pọ sọlẹ pọ sọlẹ lórí burúkú ni bọ̀bọ̀ lórí burúkú ni bọ̀bọ̀ ìdórí ọlọ́run. ó yà ẹ lẹ́nu ó yà ẹ lẹ́nu gbígbé lánàá lẹ́nu náà lálẹ́ tí mo wọ̀ mi ẹ bá àwọn ìyá jẹ́ mi láéláé pé mo lè pàdé irú ọmọ yẹn débi pé màá wá bá sọ̀rọ̀ á tún wá fún mi ní nọ́mbà á gòkè mo fọ́ wo nọ́mbà ẹ̀ ni mo rè mí ní parọ́ fún ẹ. wo wo wo ọ̀rẹ́ máa gbọ́ mi sórí wo tèmi wo ẹ kò ṣe pé mo bẹ yẹ o seriously mi bẹ yẹ rárá. kí ló ṣẹlẹ̀. wo mo ń wo pé báwo ni irú ọmọ ṣe uh, Philip eh. ó ṣe máa wọ márúwá dúró ṣé o mọ̀ pé àwọn èèyàn máa ń jẹ́ orúkọ kan náà tọ́ ẹ́ kórúkọ wọn papọ̀ nǹkan dẹ́ni kejì jẹ́ fẹ́ sample kan eh. secondary school tí mo lọ eh. àwa mẹ́rin òun là ń jẹ́ Gòkè Johnson. ó ọ̀gbẹ́ni ogbé tí ẹ dé nìyẹn jàre ṣé mo máa ń mọ̀mú lómù fún ẹni kí ló ṣe tó ń sọ̀rọ̀ báyìí mi ìmọ̀kọ́ tí mo sọ ló sọ yẹn o ó ké jẹ́ kí n wá láyé kí n wá fẹ́ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kó fọ́ so nígbà tèmi náà park kò tí ì kàn tán mi kò park márùwá wọn á tẹ̀lé lọ wọn á ṣọmọ ẹ̀ dé school èmi náà lọ bá research lórí pé bóyá òun àbó nǹkan wọ́n lè jẹ́ kó yé mi confam mo mú òun ni Àṣàbí Phillips ni mo rí òun ní nọ́ọ̀bù ẹ̀rẹ́ nà àwọn ọ̀dàrẹ́ nọ́ọ̀bù ẹ̀rí fẹ́ parọ́ fún ẹni. mo máa rò bí owó owó dàpọ̀ hmm? use your brain. ṣé o ń sọ fún mi pé ọmọ yẹn lè wọ márúwá ṣé àìrówó ra mọ́tò ni àbí tí kò sí mọ́tò tó lè gbé nù àgbàlá wọn. gòkè pé máa ronú gbàmí gan-an wọ́n máa jẹ́ wọ́n máa dé bákan lára mi. kí ni kí ló ń tọ́ àti proof ń sìn yẹn pé àwọn èèyàn gidi wọn máa ń wá lọ́nà ṣé ló lè lọ òkè kágbàgbà gbogbo yẹn lọ mọ́tò lè break down kó dẹ̀ wọ́n máa ń wá ni àbí kó jẹ́ pé tráfíkì wà ó dẹ̀ wọ́n máa ń wá ó jẹ́ àwọn àṣẹ máa ń yọ̀ máa ń yọ̀ bọ̀ tí ẹ̀ gbọ́n náà kí ló fi máa ń wá pè àwọn wèrè lòkó wọn máa ń wá báwa síwín wá mi láì kẹrù àrẹ́tẹ̀ lòkó wọn máa rọ báńkà wọn máa wá àwọn dọ́tọ̀sì wọn máa wá kí ló ṣe ẹ́ ṣé kò sẹ́ẹ̀fù ju ọ̀kadà lọ ni àbí kí ló tó àti bá mi sọ ó dẹ̀ ní kókò lù wọn máa wá ṣé àwọn táwọn máa lọ aṣọ náà nàbá ọmọ ṣe Philip tèmi mọ yìí eh. number one kò lè ever school lu yìí secondly ọmọ ò lè ever never wọnú no, o fẹ́ gbọ́ mi mú eh. mi dáadáa eh. kò lè ever pàdé irú ẹ̀ láíláí. àrònípin ah, èrè o oh, àrònípin ọ̀rẹ́ ti yé mi ṣé lọ́kùnrin olùkọ́ dájú mi lọ ni náà gòkè wò mí náà gòkè tó dájú mi lọ ni torí kò lè ever pàdé irú mi láíláí ẹ̀ mọ́ bàbá tó ṣe àwùjọ wù ni èmi ò láyè tí mo bẹ̀rù jọ bọ́ mo ti mọ eléyìí náà kò sí nǹkan tó lè ṣe sí wọn ní kọ́ni símáwò èèyàn rẹ káwọn èèyàn rẹ mọ̀ wọn náà kò yẹ tara àwọn jimá tó àwọn àwọn tó ń gẹrun kiri. Ah, ọkọ mi àṣàbí ọ̀rọ̀ kọ́kọ́ lọ́rọ̀ rẹ kàn lásìkò yìí o èyí tí ìṣètò tó lọ́kọ yá ní sùúrù o torí pé bẹ́yẹn bá kánjú tulu ọ̀ràn igba rẹ̀ ò tó ṣe lọ́bẹ̀. mami kí ló ń tẹ̀ sọ̀rọ̀ báyìí ah, èmi ò láì fẹ́ ṣe sọ̀rọ̀ yìí o mi ì ṣọmọdé mọ̀ náà mo dẹ̀ ti ṣe tán school kí ló kù tí mo tún wá. Ah, n tó kù pọ̀ bàbá rẹ ò lè fọwọ́ sí ọ̀rọ̀ ọkọ nílé lásìkò yìí má dán wò kéèyà. grandma hmm? lẹ́yìn ọlọ́run ọba àtẹ̀yìn kò sẹ́ni tọ́rọ̀ lé ayé mi kàn mọ́ bẹ́ẹ̀ ni kí ló kan bàbá mi pẹ̀lú ọ̀rọ̀ lé ayé mi ṣé bí mo ṣe ń rò pààyè ìlẹ̀fẹ̀ ni màá mi. ewu èmi ò ráyè gbogbo eh, dáàdi mi o àyè ọmọ mi ayé ìgbà yẹn ti bọ̀ nítorí ọlọ́run èmi máa gbọ́ bó ti wù kó rí òkè òkú lòkú rẹ bàbá ọmọ lọ́lọ́mọ àṣàlè rè wá bàbá mi fún ọ bàbá rẹ náà nù ní sùúrù dàkú so ti gbọ́. grandma hmm? ṣe fẹ́ gbọ́ sùúrù tí mo ti ní láti jọjọ́ yìí ó ti tó gẹ́ ọkọ mi ti ṣetán láti fẹ́ mi ẹ jẹ́ kí mi náà lọ bá a ká ṣe ilé ayé tuntun ṣé rí gbogbo struggling tí mo fẹ́ struggle ní tí mo fẹ́ continue láti máa struggle nílé bàbá mi ẹ jẹ́ kí n lọ bọ́kọ mi ká ṣe bẹ̀rẹ̀ ilé ayé tuntun kí n máa struggle pẹ̀lú ẹ̀ kí n mọ̀ pé màá tọkọ mi ni ẹ wọ grandma mi ò lè dúró sílé yẹn mọ́ please. kò burú a jẹ́ pé bó bá rí bẹ́ẹ̀ sọ fọ́pọ̀ rẹ pé mo ní kó wá yọjú sí mi kí n bá sọ̀rọ̀ tó ti gbọ́ kí ọmọ ó ṣe fún ọkọ ọ̀jẹ̀ ókè yìí ni n gbogbo ògbà ókè ókè ọlọ́wọ́ yọ ókè ní jẹ. tó kò kọjá àfaradà. Baby, let's change this thing. Kai, Kai, Kai, tó bá sọ̀rọ̀ on the score. Ah, báwo bọ̀ ni? Àwọn jẹ́ kan gbé sí African Magic náà. Ayi! Ah! Díẹ̀ ló kù. Ó Ronaldo nìyẹn, Messi ló gbé ẹsẹ̀. Okay, fine, tó bá tiẹ̀ ò fẹ́ wo African Magic, gbé sí Z-World m word ni wọn ha ni africa magic gan bẹẹ ta ká máa wọn tiwa tiwa kó farabalẹ̀ jẹ́ ẹjẹ́ wọn bọ̀ five minutes tó kún bá dùn bíbí jù a lè tún fún ìwà lè tún ra ní m word ni kí ló ń ṣe ń bẹ̀ ẹ́ z word kí lè má rí wòmí kí ni yẹn ee jimá náfà báwo ni àwọn olùkọ́ ti ṣe ronaldo bójú bàtà ṣe ń ṣojú. ẹ kí n tiẹ̀ má gbàgbé ẹ má bínú kí mo wá disturb yín àṣàbí ṣé o ti lọ yọjú sí dáàdi tí mo ní kó yọjú sí ẹ wo èmi ò tí ì lọ yọjú sí wọn àti pé kí ni mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ wọn. àṣàbí ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ mo mọ̀ dájú pé ó ṣe bàbá yẹn lẹ́ṣẹ̀ kan ni tó bá dẹ̀ lọ bẹ̀ wọ́n ó ṣeé ṣe kí gbogbo wàhálà ìdààmú ìkó tiẹ̀ stop. excuse me mr abudu fẹ́ gbóòótọ́ o fẹ́ gbóòótọ́ bàbá yóò ní ẹran àpọ́nlé kankan lára rárá ajá kò ní ẹran àpọ́nlé ẹyọ kan báyìí lára sórí adá níta má dá lé ní má torí yẹn ó bí ẹ kó ṣòro síta kó wá máa nìkan máa yìn kó máa ṣe gbẹ o kó máa ṣe gbẹ o ju kó ṣòro sílé lọ nǹkan tó mọ̀ ọ́ pọ̀járe ọ̀rẹ́ máa lọ sí ẹ. ṣé o realize pé àná ẹni tá a sọ̀rọ̀ nípa. o ìwọ ọmọ bẹ́ẹ̀ ló ń bá mi jiyàn ṣe bí mo sọ lẹ́sìn ògbómi lẹ́nu o fẹ́ mọ̀ wọ́n jù mí lọ ni mo lẹ́yìn ò rárá o ní gbé iṣẹ́ ó dára wọ́n máa mú lọ́tìkọ̀ tí mo tún àti o tọrọ lèmi báyìí tèmi ni pé mo mọ̀ pé tẹ bá rẹ bàbá yìí gbogbo àwọn ìyá yìí a lè stop. ẹ wo ọkọ gòkè ní àkọ́kọ́ jẹ mí o àti pé èmi ti gbárí àgbélébù mi and secondly mi believe pé tèmi àtọkọ mi tá bá tẹra mọ́ṣẹ́ a máa ṣe owó bàbá mi sí kan ìsàlẹ̀. of course of course ojú ọ̀nà kìlómítà gbé ìyàtọ̀ wà lára yín àwọn olùyà jẹ orí àpẹẹrẹ yàrá mi ni ah, gòkè ọ̀rọ̀ sọ̀rọ̀ náà wọ́n sọ́kọ̀ ọ̀rọ̀ tèmi wà á sùkúù ni ó dẹ́ Ah, no no no no no no no ọtún ẹrọ nà ó máa ń gbé kí alẹ́ dínkù dáadáa ni ṣé mo jẹ tí àjẹ ni ráwọ̀ yà lára wa ni. ṣé o fẹ́ gbó tọrọ lẹ́nu tèmi sórí gbogbo nǹkan tí mo ń tọ́ láti bá yín sọ mo dẹ̀ mọ̀ pé bọ̀bọ̀ alágídí ládìpọ̀ alágídí òun ló máa kọ́ ẹ pé kó má lọ bẹ́ẹ̀ á bẹ́ tàṣà anyway anyway anyway tó bá yẹ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn ẹ má wọrí no problem nǹkan tí mo ní kí n tún wá sọ fún yín ni pé tẹ́ bá ti fẹ́ sùn ẹlẹ́wọ̀ yàrá lọ́kẹ́ lọ no no no uncle gòkè àwa òkè bí báyìí ẹyẹ lọ something. sínú yàrá. wọ́n ìbálẹ̀ wà òkè nínú. sunday lọ àṣàbí kò jẹ́ máa lọ sùn àṣàbí go inside kí ló ṣe náà tí wọ́n máa gbómi lẹ́nu lójú ẹ̀ ni ṣe ọ̀rẹ́ mi máa wọ mi wọ́n wọlé lọ jẹ́ ká lọ sùn. ẹyẹ lọ stand up stand up stand up nìṣonulé nìṣonulé. ìyájẹ àwọn ìyájẹ lágbèjì ẹran òkè wọn tó fọwọ́ alẹ́ ẹ̀kọ́ máa sọ̀rọ̀ sí ilé ni ọ̀rẹ́ ni wá o. ó dára ọkùnrin èmi dẹ̀ láàrin kùsẹ́ tó mọ̀ láàrin agídí ló máa bá iye bọ́ ẹ jẹ. bébí ò lè ṣe kí àná àbí kí n bẹ gbé ká máa wọnú yàrá lọ. kí yàrá láti lọ ṣe kí ni. ó yẹ kó ti mọ̀ pípa tá a ti wà ń bíbá yìí bíbá yìí la máa sùn. dúró náà gòkè ṣé ò ní mi sọ fún mi mi ò ríbi tí àlejò ti ń gba ilé mọ́ onílé lọ́wọ́ ah ah mi ò lè gbá mọ́ how long are we gonna condole this. Kẹ́mi Sọlá mo mọ̀ pé ọ̀rọ̀ rẹ mi ló ń sọ sórí ẹ̀dá tí kò bá tí kù kò kọjá àdánwò sórí ká pé ọ̀rẹ́ mi ní problem nìyẹn bẹ́ẹ̀ tèmi ni mo wà ní ipò láti help ẹ náà. we still say the same thing kò kàn mí nígbà tó mọ̀ wípé àwọn ò tí ì rówó gbalé kí ló má rì fún gbogbo ẹ̀ lọ ìwọ náà ni màá bẹ̀ pé kò má bínú try láti amend. o make amendment o o make amendment kò sí ìtókàn mi in fact mo ṣẹ̀ mọ̀ wípé you cherish your friendship more than your relationship. omi ìbò máa fi mí sílẹ̀ ń bí lọ. Kẹ́mi ṣé o fẹ́ sọ fún mi pé o gbọ́ pé wọ́n náà kìdọ̀. kí ló kọ èmi àti ilẹ̀kùn tó ń kàn. ṣé pé o mọ̀ pé ládìpọ̀ lóde yẹn. ládìpọ̀ kọ ṣógun lẹ́nu wo tó bá fi lè lọ ṣí ilẹ̀kùn yẹn fún un a jẹ́ pé o fẹ́ kẹ́mi fúnra mi máa lọ lé yìí. bọ́ọ̀dẹ̀ á ó yẹ kó mọ̀ pé kò síbi tí bọ́bọ́ ẹ fẹ́ sùn lálẹ́ kò síbi tó máa sùn náà. kò síbi tó fẹ́ sùn times without number lèmi àti ẹ máa lọ gba room torí ìgbádùn tiwọn ẹ tó bá dẹ̀ lè sọ fún wọn pé kán lọ gbalé use your reaction. bèbè bọ́n fẹ́ kó ro kínní dáadáa seriously kò dáa. <sighs> <sighs> nawa o ládìpọ̀ so ibi ìbàlẹ̀ méjì sún látànà. ìyẹn ni kò wà nílé ládùúgbò bá ṣe gbálẹ̀kùn tó lánàá dá lulẹ̀kùn títí títí tí ò dẹ̀ ṣí fún wa àtòbá ti ẹ̀rù ti wà ti ẹ̀rù tọmọ lọ́mọ. wo anyway èmi náà ti fẹ́ pè ẹ́ tẹ́lẹ̀ pé kí n ṣàlàyé fún ẹ. pé ìgbà pípé mi àti ẹ ò lè wọ̀ mọ́ pé kí n wá bẹ̀ tí màá máa gbé síwájú. Si i'm sorry. ẹ wo uncle Gòkè ẹ má wọrí ṣẹgbọ́n gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí ẹ̀mí bọ́ ẹ jọ torí ọlọ́run ẹ kò fún one time díẹ̀ Cafe sort ara out. okay no problem. Àṣàbí màmá bí ìgbà tẹ́ ń fún mi lóko dé ọ̀pẹ rere Àṣàbí tó jẹ́ pé èmi ni mo bí ọmọ mi ni mi ò mọbi tó wà tí n bá pè é ó lè jẹ́ pé lẹ́yìn ìgbà tí n bá ti pè é pè é pè é ló ṣe máa pì kọ́lẹ̀ tó bá tún jàjà pì kọ́lẹ̀ kò ń jẹ́ kí n mọ anything kò kò tún return call mi mama ẹ ẹ ṣe jẹ́ ká fi tàṣàbílẹ̀ ẹ jẹ́ ń gbé e lọ sí hospital. mo lọ sí lótú mo lọ sí lótú ẹ bá wọ màá. ẹ lọ sí hospital ah, ó dá mama ṣé tí n bá ti bá yín wá àṣàbí ṣe máa wà òkè ara yín máa yá. Ah, báwo mọ̀ mi àṣàbí odúmọdé ẹlẹsàn bí ọlọ ẹlẹpọ onímọdé ẹ wò ẹ bá wọ ọmọ mi. Fọlákẹ́. sá. máa bọ̀ gbogbo wa tó tó ń ṣe sá bọ́ síbi jàre. Fọlákẹ́. sá. màmá làwọn lọ sí hospital. bẹ́ẹ̀ ni o kó tí wọ́n ń tẹnu mọ́ nìyẹn ó ti sú mi. Fọlákẹ́. Okay ohun tó ṣẹlẹ̀ ó ní nǹkan tá a jọ sọ èmi á lọ ṣe nǹkan tó sọ yẹn but ìwọ kan make sure yìí pé gbogbo oògùn wọn wọ́n lò. mo ti gbọ́. mo fọlọ́run bẹ́ẹ̀ o. mo ti gbọ́. ìyá kan tó kù tí wọ́n wọ lójú nìyí o. okay yes sir. right màmá mo bọ̀ ẹ jẹ́ kí n máa lò ó ń tẹ̀ sọ yẹn máa ṣiṣẹ́ lórí ẹ̀ mama tẹ bá ti ráṣà mi kò sí wàhálà. ọkọ mi ìdí máa dá ẹrẹ sí àwọn ọ̀rẹ́ ṣe borí lọdẹ kí n bọ pé ọmọ mi wọn gbàdúrà. you see ẹ ti wo gbogbo inú ilé àbí ah, ah, and this is the offer àǹtí ẹtì ẹ ti tán ẹ ti tán àwọn èsì gan sílẹ̀ bó ṣe lọ nìyẹn. ibi à ń lọ ládé yìí mo fẹ́ tútọ̀ yín díẹ̀ lórí ilé ayé ṣé rí ilé ayé yìí yorùbá níbí yorùbá jìyà ó ṣeé ṣe kó má jọrọ̀ ṣe rí i pé láti ọjọ́ yìí tí mo ti ń ṣe bí mo ṣe ń ṣe sí ọmọ mi gan máa wò ó táwọn ará àtàbá wá I give out money freely torí pé Ọlọ́run ló fún wa ó dẹ̀ fún wa for the purpose of blessing others ni kò fún wa for our own selfish interest alone ṣùgbọ́n tọ́mọ mi bá béèrè owó tipátipá ló fi máa rí owó nú ẹ̀gàn ra aṣọ. mo fẹ́ kó tó part of experience of life tough experience of life ni oríṣiríṣi nǹkan làwọn èèyàn ti sọ ó ṣògùn owó ni bóyá ọmọ ẹ̀ á sì kí ọmọ ẹ̀ ló lò torí ẹ̀ ni ò ṣe gbọ́dọ̀ náwó fọ́mọ ẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ hmm. ọlá ọlọ́run ni tèmi mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ fún ni are you with me nítorí ìdí èyí mo mọ ohun tí mò ń ṣe mo dẹ̀rẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú ìgbésẹ̀ tí mo gbé yìí àmọ́ tèmi yé mi kò sí ẹni tó ń hùwà kan bóyá wà yẹn orí bákan bákan tí ẹ bá perú ẹni bẹ́ẹ̀ jókòó á rí nǹkan kan tàbí méjì sọ ẹ ti wọ inú ilé mo rí pé ẹ ti tán yín sí ẹ ti ń jókòó kí n tó ní ẹ jẹ́ ká wo compound ká you know. Mm. Eh, èmi ń travel out mo fẹ́ lọ fún medical check up eh, ẹ mọ̀ pé mo wà hypertensive and then diabetes yìí máa <laughs> mo ti manage for years now so ó ti tásìkò fún mi to travel and um, check myself up medically èmi ń lọ yẹn kì í ṣe pé mò ń lọ láti lọ kú bí ò ṣe wípé mo wò wípé okay before I travelled kì í ṣe nǹkan tí mo fẹ́ ṣe yeah ẹ ti wo nulẹ̀ you can see the place is so beautiful uh, uh, gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ló wà ńbẹ̀ nítorí ìdí èyí láti ní lọ láti wákàtí láti second tí mo sọ̀rọ̀ yìí lọ ilé yìí ilé yìí ni. dadi. no no no no kékeré ni o. you you you see ọmọ mi fúnra rẹ̀ you know I've arranged two Prado jeep brand new Prado jeep. Oh ìwọ ọkọ àgbẹ̀ kan. Ah! sọ̀dọ̀ sọ̀dọ̀ sọ̀dọ̀ ojú ayé nìyẹn tí ẹ̀dá bá wà you see this life ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n dóò mo lè ṣe kí tight rope yẹn jù but that does not really mean pé mi mọ́ tí mo ṣe <laughs> eh, gbogbo ohun ti jìyà ẹ̀ sẹ́yìn ẹ wá máa jọrọ ẹ̀. so that can only lè more management of resources. Eh? Eh, eh, <laughs> oh, oh okay let's take it oh, <laughs> <laughs> kí ni big deal tó fẹ́ kí gbogbo ayé mọ nǹkan tó ń bọ̀ láti ọ̀dún. kí ló tún sọ̀rọ̀ báyìí lárúkẹ́ kò sẹ́ tó mọ̀ bá àwọn ọmọ ṣeun ṣùgbọ́n ẹ̀sìn àtẹlẹ́yà lè ní ká ló piece of advice lọ́kọ̀ tó máa ṣe ń sìn ó jẹ́ wá wèrè ẹ̀ lọ kó tó jájà tó bá fi lè jájà gómìnà yẹn ṣe jóná o wọ́n fi ìrònú ṣe rẹ léṣe kò sẹ́ni tí ò mọ̀ pé o try èmi kan tí mo wà yìí mo mọ̀ pé o ti try o ti gbìyànjú o ti gbìyànjú kò sí media houses tó o ti dé even àwọn police station kàkà káàkiri ẹ àwọn yẹn náà ò ní sùn wọ́n máa ma ṣiṣẹ́ lé lórí ọlọ́run á dẹ̀ ṣe ní rere fún wa lágbára ọlọ́run. ọ̀làrọ̀ ọ̀bẹ. yes. 알아내려 나머지 우리 나라잖아. èmi ni mo mọ nǹkan tí mo rí má gbàgbé nǹkan táwọn àgbàlagbà sọ wọn ní ọmọ ẹni ó sàn ju ọmọ ẹni nù lọ jọ níbo làwọn tó mọ níwá kí làwọn tó ń ṣe lọ́wọ́ kí làwọn tó ń ṣẹlẹ̀ sí àwọn làwọn tó ń wọ ṣe bí èmi ní ara nìwọ náà mi ṣe ní rọ. Má ronú tó àwọn dípò má ronú mọ́ ọlọ́run á ṣe ní rere gẹ́gẹ́ bí ìsọlẹ́kùn ó wá mọ tó ṣẹlẹ̀ anywhere tó bá lọ anywhere tó bá fẹ́ wá sí mo promise ẹ lẹ́yìn máa tẹ̀lé ẹ. being someone to war against self-medication he was hospital. What was oh, the last time? What oh, was the last time I saw my wife? Asabiku. Ẹ wò kò yé mi làṣàbí ṣe máa kú tí èmi ò ní mọ̀ nípa ẹ̀. dìlọ kí lè ń sọ̀rọ̀ báyìí lè ń sọ̀rọ̀ bí ọmọdé ẹjọ́ etí mélòó ló ń bá ní gbọ́ wípé ìyàwó mi kú ṣé ó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan òwúrí mi ṣó yẹ kí n máa pariwo àbí kí n máa kọrin ìkiri kí mo lose ìyàwó mi ni etí olùfẹ́ bá mi gbọ́ pé at this age ìyàwó kú mọ́ mi lórí. Ẹ̀rọ candidly between you and I. Tó bá yẹ pé nígbà tó ṣẹlẹ̀, she was say this. Mo ṣe àárín kan wá. Gbogbo bóyá méjì méjì dẹ̀ ni Ọlọ́run dá wa ẹ̀dá lóòótọ́. Méjì Maori. I did Mama. Oh, okay. Um, um, <coughs> thanks for your visit. Thanks for coming. Baby. Ayan, hi. How are you? Fine. The castle. The castle. Oh, I just came in, Mama. Okay. Um, they yeah. think you're ready? Yeah. Очень я свободный. Yes, though. Um, because uh, lawyer to put me by himself. Yeah. Also, you pay me as a méjì lọ́lọ́run dayọ̀. Méjì méjì lọ́lọ́run dayọ̀. What? Méjì èèyàn lórí mi nínú gbogbo délébù àdá èèyàn ló fi lù kó o sì tún máa wọ èèyàn náà ló ti dáa jù èèyàn ló ṣe máa wọ ọmọ nídìí náà èèyàn ló pa kádàrá rẹ̀ dáhùn ó wá dẹni tí tọrọ kiri nílùú àkọ́kọ́. Ah, ọmọ pàkádà àwàdà omi ah, ah, ah, iṣẹ́ ayé lórí wọn. bàbá mi iṣẹ́ ló mọ àṣàbí tẹ̀lé mi bàbá tó bí aláàánú tèmi ló jẹ́ olóore mi gidi ni ipa tí bàbá ẹ̀ kó nínú ayé mi òun lọ́nà yẹn ṣé tí n bá rí irú ọmọ bẹ́ẹ̀ tí mi bá ṣoore fún ọ̀rọ̀ mi á dàbí abáramú orin jẹ ìdá nìyẹn. èmi gan lọ ń kòwé ọ̀rọ̀ mọ́ torí gbogbo èèyàn tó bá ṣe ọmọ mi lóore aláàánú èmi náà ni níbi tó wá dé fọkàn rẹ balẹ̀ gbogbo rẹ̀ ó yíyan gan. ẹlúlu ní bí òun ò bẹ òun ò rún fáwọn òun sẹ́sì. ìran òjò kàtàkàtà ní poró ọ̀gbẹ́lẹ̀ gbẹ̀dẹ̀ ní dẹ́kókò lágbàlá ẹ̀yin olóko báyìí ní ìjìmẹ́rẹ̀ dáko asorun kì í fún nǹkan mọ́wọ́ ṣẹṣẹ bọ́mọdé bá sùn tọwọ́ rẹ̀ bọ́ ni gbẹ̀dẹ̀ ń dìgbín gbẹ̀dẹ̀ ní rọ kókò lágbàlá. ṣàbí mo fẹ́ kó o listen sí nǹkan tí fi hàn sí ẹ̀ka ẹ̀ sọ because tábàdé ká máa sunkún láti èlé títí di ọdún tó ń bọ̀ ṣó ní kí n tó kúkú jí padà ni no you cannot undo anything lẹ́yìn kó o kàn mọ bó ṣe máa take care gbogbo àwọn properties tí um, dáàdi fi sílẹ̀ fún ẹ and good thing you have a fiancé who who stood by you through thick and thin irú àwọn ọkùnrin bíi tiwọn yóò ṣàn wọ́n láwùjọ wa you know ẹ ẹ ti jọ weather storm yẹn together and I want you to be strong together ọlọ́run ọba ọlọ́jọ́ ìyẹn kò ní kò ní ya ẹ̀yin méjèèjì kò dẹ̀ ní da àárín yín rú. Um, thank you so much lawyer ẹ ṣé gan um, you have been very supportive too ẹ ṣé gidi gan ni a lè dúpẹ́ tán lọ́wọ́ yìí ṣe rí ọlọ́run wa lónìí gbogbo ọpẹ́ and then of course gbogbo alamọ̀ pé um, Chief Phillips ò bí ọmọ kankan síta kábà máa sọ pé bóyá àyàwó ń já pé èèyàn kan lè kùkù dé lọ́la pé òun fẹ́ pín nínú ogún so um, all you need to right now is to just append your signature to these documents and then. ẹ take possession of my properties Daddy. Is she ẹ gan lọ́yà I'm sorry I'm not prepared for this. Okay. Um, lawyer. I understand. Yeah, I understand. I can understand the mood you are in right now. but ìkọ̀kan náà ni àti ẹ̀yin àti ọkọ yín so if you don't mind sir mi ò ní mind ẹ bá máa yeah, ẹ bá máa pẹ́ sí dẹ́chẹ́ ẹ̀kọ́ so ẹ̀kọ́ kẹ̀kọ́ sáyẹ̀nsì mi ti kọ́lọ̀ mi ti wà níbẹ̀ and you open the last page. Yeah. statistic is this? Eh? Workers labor under poor conditions, but consumers buy products at a high cost. You okay? She fault one now. Yes, ma'am. Sherry, mo understand gbogbo nǹkan tẹ̀ ń tra àti sọ. Mo dẹ̀ mo bẹ̀ ṣe ń feel. But nǹkan tí mi fà láti sọ ni pé àwọn profit tó yẹ káwa gbọ̀ngàn máa jẹ. Gbogbo ẹ̀ ló máa lọlẹ̀. Ìyẹn gbọ̀ngàn gbọ̀ngàn ní fíẹ̀ wa ṣé mo understand gbogbo nǹkan tó ń sọ ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan kan yé e kò sí business kankan nílé ayé yìí tí ò sí ewu nínú ẹ̀ ilé ayé tá a wà yìí gan fúnra ẹ̀ ewu ni so our advice pé kí a tẹra mọ́ṣẹ́ gidi gan láti lè gbé ilé iṣẹ́ yìí lárugẹ and mo dey believe pé ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe i think i'm okay with this so lọ ṣiṣẹ́ lórí ẹ̀ and get back. kẹ́hìn tí wọ́n máa lọ ilẹ̀ ti ṣubú bébì mi. tó bá ti yẹ wàá wá bébì ẹ̀ síwájú. kí ló tó dé kí ló fògùn kí ló fọ̀tẹ̀ ó ṣáà láìkì ìjà ìṣá kí ló ṣẹlẹ̀. mo béèrè owó lọ́wọ́ ẹ̀ ó fún mi mo méjì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí mo ti lè lọ́wọ́ tó fún mi so mi ì really understand ẹ̀ mo ní sọ̀rọ̀ mo rántí towó tó bèrè lọ́wọ́ mi kò bèrè owó lóòótọ́ ọ̀gẹ́ nìkan kì í tó bèrè lọ́wọ́ o rántí àbí aṣọ tí mo ní mo rí lára ìyàwó ẹ̀ ńgbà tí mo lọ sí supermarket lọ. Ah! ọ̀làrùn kẹ́ ìgbà mi ò máa ń over exaggerate nǹkan ṣá so aṣọ ló ah, ó ga ọ́. <laughs> ó ń pa mí lẹ́rìn ok báwo rí next time tí màá ti máa máa ríra àtàṣọ àtòwò gbogbo ẹni máa kó wà fún. mo ti tẹ fẹ́ rán ni mo mọ ọba àti ti wà ń lẹ̀. bẹ́ẹ̀ ti rí eh, no problem. ṣé àyẹ̀wò wà lóde ìgbà yìí. olùbàdàn wà bùkátà tó wà lóde ìgbà yìí. máa rí ra ẹni bọ́ lọ ní. <laughs> yàtọ̀ ṣe ẹjọ́ ọ̀rẹ́. kí ló ṣe fóònù ẹ. kò sí nǹkan tó ṣe fóònù. ẹ jẹ́ kẹfọ́ mo sọ yẹn ní sọ̀sọ́ àlọ́ mẹ́rin fún mi. mélòó ni kí ló tó kọ. ẹyin bá mi lọ́wọ́ àtọ́rọ̀ this is called handset not backset kí ló tó gbé kọlẹ̀ ẹ kí ló dé. i'm sorry. for. for not picking your call. why because you inú bag mi ló wà mo dẹ̀ gbé àwọn to tí mo fi fáwọn ṣe drop àwọn kan síta ni pé kí bọ́bọ́ ìbá mi gbé wọlé I'm sorry. Okay, what? wọ. jẹ́bi sáré bẹ arrange ìmọ̀ pọ̀pọ̀. o ti tán nǹkan tí mo rí náà nìyẹn kó wá dáná On oúnjẹ tó wáyé ẹ̀ wá jẹ kó ṣáà máa jẹ kó wá jẹ sórí ibi tẹ́jẹ́ èmi ló sọ di pọ́pì ṣáà máa on ṣáà máa on ṣáà máa jẹun nǹkan tí mo bá ẹ sọ ò sọ̀rọ̀ sí nǹkan tí mo bèrè lọ́wọ́ ẹ ò sọ sí mo bèrè owó lọ́wọ́ ẹ ò dẹ̀ já mi náà náà wọ́n bọ̀ lọ́wọ́ fún jẹ̀bíra mi kí ṣáà máa jẹun kí máa I need to do business woman I am broke I'm broke I need to do business. mo baby, owó tó obìnrin lọ́mí last time wọ́n ti fún ẹ ṣé o rà now mm. I've sent the money to you. mo bá mi àwọn. you. ò sọ́kùn pé mo nídìí o to tó mọ̀ ọ́ máa avoid kọ́ mi tó gbé kọ́ mi owó afẹ́ fún jẹ bride only be today. I mean, jẹ́ sórí ibi tẹ̀dé àbí èmi ò sọ́kùn pé mo nídìí o èmi ò You ẹ̀fọ́ ẹ. Ah, kí now? Ah, ṣe báyìí náà ah, kò fún mi náà Say that ogun ṣé ilé ayé táwọn àlọ́ èlò èlò you know. You náà kí ló ń tà nílò ẹ̀jẹ̀ how much. ok ah. má bẹ̀rù èlò lórí. ẹ eh! ẹ ah òye want to do ìnáwó tí Just máa jà money. I'm a loving man. I'm a peaceful man. One million. All right. Um, tó bá dàrọ̀ ọ̀la, I will transfer it into your account. Ṣé o ti wà okay bẹ́ẹ̀? Ṣé wàá You see, nǹkan tí mo máa ń sọ as a woman, you know, ìtẹ́ríba is quite important and, and as a man, èmi kò mi ò láìpẹ́ bóyá kí ló dé, you know, àìpẹ́ bọ̀ kí tèmi náà ló bá ká kí n jẹun tó dáa, kí èmi náà, you know, àgbúgbẹ́ ló mọ̀ kó ń ṣiṣẹ́ papọ̀ fúnra wọn ni, pẹ̀lú bóyá ẹbí náà kọ́ ohun ìkẹ́kọ̀ọ́ máa dédé bínú ni wọ́n bá mi ṣe transfer ẹ̀jẹ̀ rẹ̀ kiri ń sìn. baby mo fi pe business to fẹ́ fi ṣe. so first thing tomorrow morning ò pẹ́ jù. ẹ tó bá fún mi lálẹ́ ṣe fẹ́ lọ dànù yẹn fẹ́ lọ sún ni àbí nǹkan tó máa kó lọ ọjọ́ eku jẹ́ wọ́n lákàntì ni. èmi náà mo mọ̀ fóun tọ̀ mi ò fóun parọ́ fún mi ni. jẹ́ kí n sọ kíní kọ̀ọ̀kan ṣọlẹ̀ tí obìnrin bá ní owó lọ́wọ́ ju ọkọ ẹ̀ lọ ìtẹríba nìkan ló kù kọ́kọ́ ní life. mo máa wáyé tó lówó ni tó bá lówó jọkọ lọ́kùn jẹ́ kọ́ mọ̀ tí ó yẹ kí ìyẹn máa tọ owó lọ́wọ́ ẹ̀kọ́ tó fún mi ni. ọ̀hún fún mi bẹ̀rẹ̀ sí sọ̀mọ́ bí jẹ́ kí máa bèrè owó lọ́wọ́ ẹ̀ ni. ẹ òwò àríyànjú dáadáa ló dé transfer ṣe tí ó pọ̀ mi ni. Okay, fine, I'll send it. Don't like you are. The transfer will let you and drop your bag. I'll assist you. Do the transfer. It's okay. Calm down. I will ah. do the, I'll do it now. I'll eh, do it. bí mo ṣe ń dáná sun aṣọ yìí ni kí orí ìwọ àṣàbí ọmọ Philips kó máa dà wèrèwèrè ní ṣe ti asẹ́wọ́n ijókíjó ni wèrè ń jó kí orí ẹ dàrú kó o bẹ̀ sí ní máa bugi jẹ láti wákàtí ìlọ àti títí láéláé kó ṣẹ bẹ́ẹ̀. ẹ ti ní àṣẹ náà láṣẹ yìí o àṣàbí flips gbogbo gángangan ti ń bẹ láàrẹ̀ ọ̀yá òkúta abásọmọ pẹlọpẹ ẹsẹ ọmọ ni o kọ padà lọ́sọ́dọ̀ ẹni tó bá ṣe é kẹlẹ́rù ọgbẹ́rù rẹ̀ hmm. kẹlẹ́rù ọgbẹ́rù rẹ̀ o ní kíá ní wàrà ìṣẹ̀ṣà kán báyìí léwé iná jó mọ́ wàrà lọ́mọdé tó kọ èsì sí bọ̀ báyìí lọmọdé bá boko làbẹ́làbẹ́ o ẹ ṣeun ẹ ṣeun. and help. Coming, Ma, everyone is set. And you're loaded. Okay, no problem. We'll draw that for me. Okay. Oh, Dorcas, back on it. Well, eh? Talk of the devil. Oh. How are you? I'm fine, thank you. Yeah. Wow. Thank you so, so much. I really, really appreciate you. orí mi wúwo ẹ la kí mọ àbí bẹ́ẹ̀ kọ́ ló ti máa ń kọ́ so ta ló olha um.